ẹ̀yin èèyàn mi káàkiri a kú ọdún tuntun a kú ìdún àsìkò àsìkò àlàjá ọdún àdúrà mi ni wípé ọdún yẹn á yàgò fún gbogbo wa ẹ káàbọ̀ sí ìkọ́gun Fejosbaba bàbá ti ilẹ̀ Yorùbá lórí ìkọ́gun tí a ti máa wo àwọn eré oníṣètò ní ìgbàgbọ́ nínú tó yọrantí èyí tí ó mú gbàgbọ́ wa ró tí ó la ojú wa sí àwọn kan tí a ò mọ̀ rárá lórí channel tí a wà yìí àmútọrọ ìdáríjì lọ́wọ́ àwọn olólùfẹ́ wa nítorí a ti rí àwọn àtẹ̀jíṣẹ́ tí máa ń rán sí wa pé ká máa sọ èèbó rárá lórí ṣánẹ́lì tí a wà yìí lórí ìkángun tí a wà yìí hmm, yálà nípa àwọn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ wa tá a máa ń sọ ìwọ́n fẹ́ sọ fún yín pé ní ọdún yìí a ó yí padà gbogbo tábà máa sọ ní yóò máa jẹ́ yorùbá yorùbá gíga wọn sọ tó yorùbá náà la pè é ẹ̀yin láti tọ́ wa létí àwọn kọ̀ọ̀kan tí yóò ṣẹlẹ̀ nínú ọdún yìí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọdún tó kọjá àwọn oríṣiríṣi eré ló jáde ó kàn jẹ́ wípé ààrẹ wọn ò léde yorùbá ni irú pípà irú rọ́dọ̀ fọ ààrẹ ò léde yorùbá ẹ má bínú sí wa ṣé wáyé láti ìgbà tí ti ń sọ fún wa pé àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn màmá wa àwọn grandma àti àwọn èèyàn tó wà nílùú èbó tó jẹ́ pé wọ́n fẹ́ kí àwọn gbọ́ èdè abínibí kò yẹ yín sìn pé ká máa ṣeré yẹn ní èdè yorùbá a sì ti gbọ́ kò yẹ yín sìn torí ẹ̀ la ṣe ṣí chánẹ́ẹ̀lì kalẹ̀ tí a lè pè ní Fejosbaba TV yorùbá àwọn ọlọ́dẹ̀ ràn wá lọ́wọ́ láàrin oṣù méjì ó dẹ̀ di tí àwọn èèyàn wù ó di tó jẹ́ pé ó wá di channel tí YouTube wá tó approve èyí wáyé láti tọ́ létí pé àwọn eré kàbìtì kàbìtì ń bọ̀ lójú ọ̀nà tí yóò jáde ní oṣù kínní tí a wà yìí ah! ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ wò ó àwọn eré kan ti wà nílẹ̀ tí a ti yà sílẹ̀ fún yín fún ìgbádùn àti fún ìbùkún yín ìkíní ẹjọ́ ikú hmm, ta ni wọ́n dá ẹjọ́ ikú fún kí lẹ́nu yẹn ṣe tó fi dá ẹjọ́ ikú fún un ǹjẹ́ ó tiẹ̀ lè bọ́ lọ́wọ́ ẹjọ́ náà ẹjọ́ ikú ó ń bọ̀ lórí ìkànnì yìí ìkejì kì í ṣe bàbàrà kí ni kí ni nǹkan tí ò kì í ṣe bàbàrà kì í ṣe bàbàrà ètò ń bọ̀ àwọn eré eré tó ní ìmísí tó ní ìtúsílẹ̀ nínú tó jẹ́ pé tẹ́bá tẹ́bá ṣòwẹ̀ ní ṣọ́ọ̀ṣì tẹ́ fi ṣe ìfihàn ẹ̀ ó máa ó máa rú àwọn èèyàn sókè ẹjọ́ ikú nìkíní ẹ̀ kì í ṣe bàbàrà nìkejì ìkan tó ń bọ̀ a ní àrùn ìgbéyàwó hmm, àrùn wo gan-an ló wà nínú ìgbéyàwó àwọn gan ló wà nínú ìdílé òun náà bọ̀ ìkẹrin ní alẹ́ ìgbéyàwó wa hmm. ẹ rí bí eré ń bẹ ìkan kí ẹsẹ̀ ràgó kẹ mọ jókòó kẹ mọ jókòó lóòtítọ́ àti lódodo àwọn eré tí ẹ ti wò lórí ṣánẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ó jẹ́ àwọn èyí tí a ṣe tẹ́lẹ̀ irú mi ò lè gbàgbé olùfisùn kẹ̀ǹbẹ̀ sọnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn eré mẹ́rin tí mo kà yìí àwọn eré tuntun ẹjọ́ ikú kì í ṣe bàbàrà alẹ́ ìgbéyàwó wa àrùn ìgbéyàwó ìbọ̀ ní oṣù January yìí ẹ wá gbọ́ mi kì í ṣe ọjọ́ Sunday ìyẹn ọjọ́ ìsinmi láwọn máa gbé eré jáde lórí channel yìí o ọjọ́ Wednesday kí ni wẹ́ẹ̀ àìkú ajé ìṣẹ́gun ọjọ́ ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ọjọ́rú ọjọ́rú ni Wednesday ní ọjọ́rú Wednesday la ó máa gbé eré jáde lórí channel yìí ní nǹkan bí aago márùn-ún ìrọ̀lẹ́ ìyẹn táìmù Nàìjíríà tiwa la ó máa gbé jáde jọ Wednesday ẹ má retí eré níjọ́ Sunday níjọ́ Sunday lérò máa jáde ní channel ẹ̀gbọ́n wa ìlú headquarters channel wa ẹ̀yin fẹ́ jùzọba tí ìyàwó ilé ìbò nù ọjọ́ sunday lè tutù ó máa jáde bẹ́ẹ̀ ìwọ tó wá jẹ́ kó jẹ́lédè èbó tó gbé èbó tó fẹ́ máa wọ méjèèjì kò burú tó bá ti di sunday gbogbo sunday máa retí eré tuntun ní sanẹ́ẹ̀lì ẹ̀gbọ́n ẹ̀yọ́ ẹ̀kọ́ta tó bá yẹ ti jáde tó ní sunday tó bá yẹ ti di ìjọ ọjọ́rú ìjọ kẹta tó bá tẹ̀lé sunday yẹn láàgbé yorùbá rẹ̀ wá sí ibi ẹ jẹ́ kí n tún fún yín ní ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ni wípé àwa bẹ̀rẹ̀ sí ní ya àwọn eré kan ní yorùbá tí àníyàn èdè gẹ̀ẹ́sì rẹ̀ tó jẹ́ pé tìyín nìkan ni yorùbá láyà èdè abínibí ń bọ̀ lọ́nà àti pé ṣe é yín And ń gbé bọ̀ láti part one sí part five a máa ṣe adr ẹ̀ a máa wá gbé wá fún yín náà ní èdè yorùbá títí tí ó sì máa ro yín lọ́kàn sókè tó náà ó sì máa bùkún yín àmọ́ ìbẹ̀ kan la wá bẹ̀ yín a ti rí i pé gbogbo àwọn tó ń wo fíìmù wa nínú channel yìí almost all of them wọn kì í subscribe sí channel wa bíi ìdajì àwọn tí ń wo fíìmù wa wọn ti tẹ subscribe button kódà ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ọlọ́run bẹ̀ yín ni ẹ máa tẹ subscribe ẹ máa tẹ ṣe rí àmì tọ́ǹbù ọ̀pù yìí àmì orí ẹ̀ wà ń bẹ̀ yẹn tẹ bá ti láìkì ẹ̀ tẹ́rí pé orí wa wà ń bẹ̀ lótọ́jú ọlọ́run ẹ ọ̀dọ́ wa tẹ kí ni tọ́ǹbù ọ̀pù dẹ́ ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ káwọn míì wò ó kó má sì báyìí nìkan lẹ̀ ń jẹ́ àbápín nínú ìbùkún náà ìkejì ni wípé ẹ dákun torí ọlọ́run ẹ yé download ẹ offline mọ́ a mọ̀ pé ẹ fẹ́ tún wò ni àmọ́ kí tó download ẹ̀ offline náà ẹ kọ́ wò ó lórí afẹ́fẹ́ ẹ wò bó ṣe jáde ẹ wò lórí youtube ẹ dátà yín fún jésù ẹ wò ó tẹ bá ti wá wò tán ẹ wá lè download ẹ fún àwòtúnwò yín ẹ̀kẹta ṣáláwọ̀ ìpolówó tí youtube máa ń gbé wá ẹ má máa fọwọ́ de ẹ̀ mọ́ ẹ yé skip ẹ̀ mọ́ àwọn nǹkan kéékèèké tẹ lè ṣe fún wa láti ran iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ nìyẹn o bínú kéréje tí ìdùnnú fún wa yẹn ẹ dákun torí ọlọ́run ẹ má máa skip hard mọ́ bó bá ṣe ń gbé àwọn advert yẹn wá ẹ mọ farabalẹ̀ fíìmù yìí ò sá lọ èyí náà lẹ́ wọ̀ nǹkan yín kẹmà kẹmà bá wa wò ó ẹ bá wa subscribe sí channel yìí Fejosbaba TV Yorùbá ẹ̀yin tẹ́ máa ń gbádùn bàbá nífẹ̀ẹ́ hmm, bàbá nífẹ̀ẹ́ ti kúrò ní ṣánẹ́ẹ̀lì ẹ̀gbọ́n wa o ó ti wá ní ṣánẹ́ẹ̀ tiẹ̀ lọ́tọ̀ èyí tí a pè ní official bàbá nífẹ̀ẹ́ tv bàbá nífẹ̀ẹ́ wa náà sí gbogbo yín ó ní kẹ́ ẹ dáhùn kẹ́ ẹ jọ torí ọlọ́run ó ní kẹ́ má jẹ́ kí mínísírì òun bàjẹ́ ó ní kẹ́ wá ṣánẹ́ẹ̀lì òun official bàbá nífẹ̀ẹ́ tv ó ní kẹ́ subscribe sí àwọn eré orí ìtàgé tó nítumọ̀ tí ó tí ó ṣì ń nípayá ní ti ń bẹ nílẹ̀ tí bàbá ti ń bá yín yà kalẹ̀ ẹ dákun ẹ rí líǹkì ní description mi kẹ́ subscribe sí channel yẹn yóò sì dára fún yín àdúrà mi ni wípé ní ọdún 2023 tá a wà yìí ọlọ́run á bùkún fún gbogbo wa ojú tẹ́ fi ń wa kò ní fọ́ èsì tẹ́ fi ń wa kò ní di a ní sọ yín nù ẹ̀yin náà ní sọ àwa náà nù ẹ̀ ṣe gan yóò dára fún yín ẹni tí ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ láìpẹ́ láì jẹ́ lóṣù tí a wà ẹ́ ní ọjọ́ ìbí mi on the eleven of January ọlọ́run lè lò yìí máa ń láìkì surprise gan ṣe é kí yẹn kí yẹn ṣe kó surprise mi mo mọ̀ fẹ́ràn rẹ o jó èlé fún ọ̀fíìsàmù ẹ̀ náà ní bẹ́ẹ̀ dìbò ní kí bá bẹ́ níbo ìwà nǹkan yóò dára fún yín ẹ pẹ̀lẹ́ ó dàbọ̀.